الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو أبو هريرة لما سبا سلكم rẹ̀ فوق سبا ṣùgbọ́n واسوا ọ̀gáwa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run nàbí wa kálékún kí àtijọ́ ọmọ bá ara ń tọ́ sọ fún àwọn táwọn náà gbọ́ táwọn sọ tó fi wá di báwa náà rí lò lónìí ọmọ sàtàn wọn lẹ́sàn dáadáa. ọlọ́run nàbí ní ètìtẹ́ni bú asábàálùmọ́ bẹ̀kọ́ ẹ jìnnà ẹ̀ta kété sáwọn nǹkan méje kan tí máa pa ní ọrùn alimobikot alimobikot àwọn tó ṣe pé ojú ọ̀nà làkọ́ o ojú ọ̀nà parun ni o ẹ̀dá kan ní ànábì bá wá ju ibi tẹ́yìn orin tí ó parun tó tún wá lọ orin bẹ̀ ṣé yóò bu ẹnìkan àbóyá rẹ̀ ẹnìkan tí ó rí bú lálùkìyàmọ́ kọ́dà látàyẹ́yìn àyìn àbóyá rẹ̀ o ọlọ́run ànábì iṣẹ́ o ànábì iṣẹ́ o láyé ànábì iṣẹ́ o gbogbo ọ̀nà téèyàn fi jíṣẹ́ báyìí ó mà lọ́jẹ́ o àwọn sọ̀hábì ànábì ọlọ́run san wọ́n lẹ́sàn dáadáa wọn ò fi nǹkan kan pamọ́ nínú sẹ́tà ànábì jẹ́ fún wọn o wọn ò ṣe é ní màánú o gbogbo ẹ̀ ni wọ́n já gbọ́ o àgbọ̀mọ́gbà lọ́wọ́ àkùjọ jẹ̀ka o lọ́mọdé àjẹká àbámọ́ o àwọn nǹkan méje ẹgbìnà ẹgbìnà ẹgbìnà sí ẹ má súnmọ́ ìmọ̀ apani ìmọ̀ apààyàn wọn ni ìmọ̀ afàparun ìmọ̀ afẹ́gbé ìmọ̀ afa èèyàn má bá a ní ọlọ́run pàdé kí làwọn nǹkan méjèèjì yìí kémi ọgbọ́ kí wọn náà gbọ́ káwá jìnnà sí gbànẹ́bí sí pàwá láti rẹ̀ qalu ya Rasulullah wa ma hunna àwọn sọ̀hábé wọn ní àwọn nǹkan méje kì í pa ní o ẹ dákun ẹ̀jẹ̀ á mọ̀ o ntẹ̀yìn ọ̀bá mọ̀ ó lè ṣèṣì kó síbẹ̀ o máa hún ná kí làwọn nǹkan méjèèjì wọ̀nyí ọ̀ọ́là ànábì bá bẹ̀rẹ̀ sí ní kà wọ́n ẹ̀jẹ̀ wa náà máa dé o àkọ́kọ́ náà parun aṣíríkù billah kò sí ọ̀nà parun tó tó ẹbọ. E kọ̀sọ́nà parun tó tó kọ́ máa pe nǹkan kan nínú ẹ̀dá ọlọ́run bí ìgbà tó ń pè ọlọ́run. kọ̀sọ́nà parun tó tó ẹ̀tọ́ tó yẹ fún ọlọ́run ọmọ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ tí ń jẹ́ ṣíríkù nù o ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ní ká sìn lóun nìkan ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ní bọ́ bá pàṣẹ káṣẹ náà kú káṣẹ tẹnìkan mọ́ bó tiẹ̀ gbogbo ìgbà tí èèyàn ọba tí ò sí nìkan ara ẹ̀tọ́ ọlọ́run òun ni kóun lọ dá wa olóhùn nìkan ni ká máa pè ọba wa ní òṣòro wọn ké bẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ o wọn jẹ wọn sọ fún ọ pé àfikọ wa gòkè kan o àbódò kan ní ogun ọlọ́mọ o gbogbo eléyìí ìwà ẹbọ ni o àkọ́kọ́ ọ̀nà tẹni ọba rìn yóò jà sí parun ọ̀lẹ́bọ̀ o gbogbo ẹni tí ń lọ sàárè inú ẹbọ ni ká lọ sàárè ká má lọ képe ẹni tí ń bẹ nínú sàárè o olúwo fi rán nẹ́bí bẹ́ẹ̀ o ọ́pọ́sìtì ni ń tọ́lọ̀ ń fi rán o sallallahu alaihi wasallam nẹ́bí ni ẹ máa lọ sàárè ẹ máa lọ ṣàdúrà fún àwọn tí ń bẹ ń bẹ bóun ni ṣètọ́ ni tí wọ́n á dàrú mọ́ màá nẹ́bí ádámà lójú sọ̀rọ̀ òdèlẹ̀ tí wọ́n máa wá sọ fún ọ pé lọ sọ fáwọn àgbàlagbà lẹ́ǹkùnlé ẹ bọ́ ní o kọ̀dá o ọ̀nà ṣíríkù ni o ọ̀nà ṣíríkù ni o. gbogbo ntẹ̀yìn bá fi ń pè nǹkan kan lẹ́yìn ọlọ́run ń jọ́sìn fún nǹkan kan lẹ́yìn ọlọ́run ń gbẹ̀tọ̀ ọlọ́run fún ẹ̀dá kan gbogbo ntẹ̀yìn bá ti sọ ọlọ́run ẹ̀dá ni àṣírkù bìlà àkọ́kọ́ náà pàmò ànábì ní àjìnà tí ó wà fẹ́hẹ́rù ọ̀nà pàmò kejì ewé ń jẹ́ oògùn jẹ́ àtọ́nà pàmò lòògùn ṣíṣe gbogbo ọ̀ràn oògùn ọba ti ní ẹ̀wí kìíní kan jẹ́jẹ́ ẹ̀pọ̀ fọ̀ sí ẹ̀pẹ̀ kìíní kan ànábì lọ́nà gbọ́ gbogbo oògùn ṣíṣe wọ́n bá yẹ̀ lẹ́yìn oògùn ewé àti gbòdà mọ̀gá ẹnu tọ́lọ̀ ń dá sáré ewé yìí pé bẹ́ẹ̀ bá gbó yọ̀ọ̀ràn bà bẹ́ẹ̀ bá mú èpo eléyìí yọ̀ọ̀ràn lọ́rùn èyí wọn láì fi o tọ́lọ̀ ń torí ẹ̀ dá wọn náà nù ó wúlò fọmọ anábì àmọ́ eré ìjọba ti di pé òun fòkúta méjì tẹ́lẹ̀ kọ́là bójú oògùn ọba náà nǹkan míì ti wọ̀ o nǹkan míì ti wọ̀ o òkúta méjì tẹ́lẹ̀ ọwọ́ àwí kìíní kan jẹ́jẹ́jẹ́jẹ́ báyìí sí gbogbo ọ̀ràn òkun òfin wa mẹ́rin tó burú jù àwọn èèyàn wa kọ́ ọlọ́run lé àlìjẹ́ lólùkù rmqk ọmọ anabi adama fún sọ̀rọ̀ ẹ̀rọ àlìjànú àwọn àlìjànú ẹ̀dá ọlọ́run gbé tiwa làwọn náà èsì tó kéńtọ́lọ̀ ń sọ ń pa àlùkòrá nínú àlìjànú àwọn àlìjànú náà jẹ́wọ́ wọn ní kèfèrí ń bẹnu àwọn gẹ́gẹ́ bí kèfèrí ti ń bẹnu òkè ní ọmọ anabi adama gbogbo àlùjànnú tí ọba sọ fún ọ pé ọmọ sálù alámọ tó máa kírun ọmọ tí ń wí fún ọ àjọ pàdé lọ́hùn torí pé òun ti mọ̀ pé ná lòun ń lọ ìwọ máa wá bẹ̀ ń sẹ́ yọ máa dá ọ lóhùn yọ máa wá wọ ọ̀ràn ìwọ wà àlùjànnú ọ̀pọ̀ sí àlùjànnú náà gọ̀ gbogbo ẹni tí ó pe àwọn aráwọn àlùjànnú kan sẹ́wọ̀n lọ́sẹ̀ ń jẹ wọ́n wà ọ̀nà ajá àdámà fún ọ òun ti fẹ́ lómìn kí ọmọ sàlù àlá mọ́tò kírun níjó là nẹ́bí kírun kí ọ sàlù àlá wọn náà gbé lákàyè rẹ̀ wọ́n dà wọ́n bá débi pé ẹ má lọ mọ́sálásí má ẹ má kí jàmá àmà díẹ̀ díẹ̀ ni wọ́n gbà àwọn yányá lọ́wọ́ ẹ lónìí tí lèèyàn bá débi ipá àfáà ni ń fọtí yọnu àwọn kan mú kí bí wọ́n ti ń sàlù àzíkìrì ọ̀yẹ́ ti mọ̀ pé ṣètò ọ̀nì ẹ̀ ti gba ṣètò ọ̀nì láyé àmọ́ àṣírí jẹ́ ńbẹ́ńbẹ́ nù àwọn àdìgbà ní òkè tèrí lẹ́ bẹ̀ tẹ́ bú bẹ́ẹ̀ bá ti wàá bẹ̀ wọ́n tẹ́ bú yìí àwọn ènìyàn máa wo ìrìnà kẹ́ wà àdìgbà náà káwọn wọ náà o wọ́n bẹ́yìn náà ṣètò ná látàyé o. àṣehàn gbòòràn oògùn ọba ti lẹ́bọ̀ọ́ ó ní nǹkan kan tá à ń pè lẹ́yìn ọlọ́run ná ọ̀nà àpáwọn ni o ọ̀nà àpáwọn ni o. gbogbo àfa tó ti di jálàbí di babaláwo ẹ lọ́ọ́ padà lọ́ọ́ padà díẹ̀díẹ̀ jálàbí òde pàǹbáwò lé àfa òde pàǹbá náà ń lo àfọ̀sẹ́ wọ́n ń pe àwọn èèyàn lórí fóònù ẹ̀ lọ dẹ́pọ́sìtì yẹ báyìí wọ́n kò débẹ̀ tán lójú wọn tó là ọ̀nà tán àmọ́ ojú ìyá rẹ̀. ẹ dákun mùsùlùmí ọjàwọ́ kó ń gbé tí ọjà gbogbo ọ̀ràn gbogbo ọ̀ràn kọ́lá bó pẹ̀rẹ̀ láàfáà àwọn àṣepé tí wọ́n ń bá lọ́dọ̀ babaláwo ni wọ́n ń bá lọ́dọ̀ rẹ̀ àdábìlọ́nà pa òun ni o ọ̀nà ègbé ni o ọlọ́mọdé àbáwọn rìn o. وقتل النفس التي حرم الله إلا بالحق إيه لا كنت عندي النبي يقول لك قالوا نعبا وعبولا ما صفوا نعبا يسونا الله ẹ̀kẹta onítọ̀ gba ẹ̀mí èèyàn tó lẹ́tọ̀ọ́ láti gbà kí ni jẹ́ ẹ̀mí ọ̀dẹ̀tọ̀ láti gbà àlẹ́bí yẹn gbé ẹni ọba pààyàn ká pa ẹ̀kọ́ lọ. ẹni ó ṣe zìnà tó ti níyàwó àbí tó ti lọ́kọ ìdájọ́ rẹ̀ nù sẹ̀rí àníkálẹ̀ ló kó pa ẹ̀tọ́ lọ. ẹni tó ṣe rí dà tó kó mọ́ tó gbọ́sẹ̀ sẹ́yìn lẹ́yìn tí ń kírun tí ò kí mọ́ bàbá wà lábẹ́ ìjọba ìsìláàmù bí ọba padà sí mọ́sálásí ọlẹ́tọ̀ọ́ pípa tí ọba ti sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ ẹni ọba pààyàn dáràn iná ọ̀nà àpáwọn iná ọ̀nà ègbé kọtùlù nafsi lati harrama Allah ẹ̀mí tọ́lọ̀ ń fi léèwọ̀ kọ́ ọmọdé bẹ́ẹ̀ bọ́ ọba pẹ̀lú wọn kọ́dà bẹ́ẹ̀ jọ́gọ́rùn bọ́ fún wọn mọ̀ràn pé bíjẹ́ ti bá ní ẹjọ́ pinni o inú sẹ̀ríà gbọ́gọ́rùn èèyàn bá pé èèyàn kan gbogbo ọgọ́rùn náà ni wọ́n jẹ̀bi kú o èyí tó wó sì bàtẹ́ rò pé gbọ́n ẹ̀ máa yí ẹ̀ máa ẹ̀ máa ẹ̀ máa pò ẹ̀ máa ọgbọ́n dá sí ẹ̀ máa lọ́ọ̀yà gbà ẹ̀ pàdé ọlọ́run láti kì í àmọ́ iná ọ̀nà pàrọ̀ iná ọ̀nà ègbé gbogbo ohun tó lè wù kọ́ wà láàrin yín ẹ̀wọ́n náà ní ìtẹ̀yìn ẹgbẹ́ ipò ayé lẹlòmíì ń gbẹmí ọmọ ànábì ádámù ẹgbẹ́ rẹ̀ sí wàláì bọlọmọba ló ní wọlé náà ò ní wọ ọ bó o sì wọ ọ padà jáde lẹ́yìn tó wá jáde tó ń kọ sílábọ ẹ torí ayé torí ipò onígbà pẹ̀lú bọ́lọ́run ọ̀bá sì ní bẹ́ẹ̀ nínú kádàrá rẹ̀ ò ní débẹ̀ gbogbo àwọn tí ọ̀yà bá mú èèyàn ọmọ mùsùlùmí tí wọ́n rántí ẹ lọ́ọ́ pààyàn náà ara ẹ̀ ní o ṣé lòun ó fún yín kí wọ́n bá lè kìyà máa yín jẹ́. وقتل النفس التي حرم الله إلا بالحق èèwọ̀ ni o ọ̀nà ọ̀nà gbé ọ̀nà pàun ni o ànábì ló ń bẹ o sallallahu alaihi wa sallam tọ́ wà á kìlọ̀ fún ibà nǹkan dé ànábì lọ́nà pàun ni kéèyàn máa jẹ ìgbà interest owó èlé gbọmúlé láńkà kọpírẹtìfù ti báǹkì gbogbo ọ̀nà téèyàn bá fi ń jẹ rìbá àlábì lọ́nà pàrọ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́tẹ̀ lórí sínú ẹ̀ lónìí ọ̀rọ̀ rìbá tọ́lọ̀ ń wí nínú àlùkòrá nìkan ni a bá kìlọ̀ rìbá fún owó èlé fún tí ọ̀jáwọ́ tí ọ̀jánu ń bẹ́ẹ̀ fàdánù bẹ̀hárùbẹ́ni min Allahi wa rasuli kó múra yọ bọ́lọ́run àtànẹ́bí rẹ̀ jagun táwọn ènìyàn ọlọ́run rí kò sí. owó èlé jíjẹ gbígbà fífúnni kìí ṣẹ̀ṣẹ̀ kékeré o lọ́jọ́ jẹ́ pé ń jọ́ta lẹ́bi ń ka àwọn ọ̀nà parun méje ọlọ́kàfẹ́lẹ́ kẹrin o wà á kìlọ̀ rìbá gbẹ̀ǹtì ń jowó èlé ọ̀nyáwó ni ọ̀nyáàyàn ni ọ̀ngbà ni òun fún yàn ní jábìrì ibn abdullahi radiyallahu anhu àwọn ọ̀gá wa ni ó ní mo gbọ́ tà nẹ́bí ànẹ́bí láàánà Allahu akila riba ànẹ́bí ní ibi dandan ọlọ́run kọ́ máa bẹni tí ń jẹ owó èlé wà mú kílà ẹni tí ń san owó èlé wà káàtìbà akọ̀wé iléeṣẹ́ owó èlé wà ṣáàhìndé yìí àtẹlẹ́rìí pé oṣojú mi ọ̀rọ̀ rìbá kì í ṣẹ̀ṣẹ̀ kékeré o cooperative àjọlẹ̀ ń dá ń bí sẹ́ni lọ́yọ́ra rẹ kó mbẹ́ o ọlọ́run sì ti ṣayé bí rọrùn lónìí kọ́dà méjì mẹ́tẹ̀ yín lẹ̀ sára yín jọ ẹni non interest làwọn máa ṣe ìṣẹ̀rí àgbà wa láyé rẹ̀ nu ẹnìkan lè tú láàjọ rẹ máa dájọ sí ibi tí ọba àlìkè rẹ jẹ́ o kọ́dà lábẹ́ òfin Nàìjíríà o. nǹkan ọ halẹ̀ mọ́ pé ọgbọ́dọ̀ dá ọgbọ́dọ̀ dá sí kọ́ ń hmm, àwa náà dá wá ní ọwá bí ó ṣe bí ó ṣe ní bí ó ṣe ní kó parun bárẹ̀ àrò ọ̀nà parun ní owó èlé gbígbà àti funfun yàn. wà á kìlò máa lè lè fi wà á kìlò máa lè lè àsọ̀nà parun ní àbúrò táwọn ọmọ rẹ̀ dàgbà tó jòkó lówó wọn owó ọmọ òrukàn ọlọ́run tó sọ ń bò mí ọ ní ẹni tí ń jẹ owó ọmọ òrukàn iná máa yá kòló nà sí ibùtú nìyẹn náà rọ wàtàyàfìláwò nà sàáyìn rọ bó o ti ń bu òkèlè owó ọmọ òrukàn tó ń jẹ ni ọlọ́run ní ná ló kó sínú ná ọ padà wá jóná sàyérì lọ́wọ́ àmọ́ látàyè òun oúnjẹ lóru pọ̀ ń jẹ ọlọ́run nínà nínà máa yà kúrò náà fi èbò tí ó ní ìrìn náà rọ kọ́dà yìí tó ń jẹun náà nínà ni. ọmọ òrukàn tó yà á sànú ọlọ́dún bí pa tún jòkó lé dúkìá wọn torí pé wọ́n kéré wọn ọmọ bí bàbá wọn ní nǹkan sí. ẹ dákun ká pààrọ̀ wà gbogbo ẹni tó jòkó lé ogún mọ̀lẹ́bí rẹ̀ tí ò jẹ́ ó pín ẹ̀ṣẹ̀ ńláńlá ni o kọ́là bẹ́ẹ̀ sì jẹ́ ẹ̀rí ìtọ́jẹ̀ wa burú jù òun bẹ́ẹ̀ bá tún wá ń jẹ́ wà á kìló máa lè lẹ̀ sí ìjẹ́ owó ọmọ òrukàn ọ̀nà kan pàtàkì ní inú ọ̀nà parun lọ́kọ̀ọ́sọ wa ń bẹ̀. wọ́tẹ̀wálé yawma zahafi inú ọ̀nà parun òun lẹni ọ sá lójú ogun nígbà tí ìyá fẹ́ jẹ ìsìláàmù àtògùn ìjà ni àtògùn ọ̀rọ̀ ni kódà àtògùn owó gbogbo bí ọba yẹ kó dúró mẹ́ta ìgbà ni ọba sá kúrò mi tí wọ́n ti fẹ́ fi ìyà jẹ ìsìláàmù pé àìsí ní wàá forí fa ọ̀nà pàun ni o ọ̀nà pàun ni o ìsìláàmù ní ìdí rẹ̀ oníbi owó rẹ oníbi ẹ̀mí rẹ oníbi epo rẹ oníbi ọ̀rọ̀ rẹ ọ̀gbọ́dọ̀ sáwò ní ìbá ń sáko bíi tọ́lọ̀ ìbí ọ̀sá lọ́rùn bíi parun ni bíi ọ̀la o nínú àwọn ọ̀nà parun méje tàbí júwe fún wa òun ni ká kéèyàn sá ìdè mùsùlùmí àti ìsìláàmù bá ti ní ìdí rẹ̀. وقذف المحصنات المؤمنات الغافلات wọn kọ sànú ọ̀pọ̀lọpọ̀ nírìn àwọn ọ̀nà apáhùn yìí lójúmọ́ وقذف المحصنات المؤمنات الغافلات obìnrin mùmíní tó sọ ara rẹ̀ tó sọ abẹ́ ara rẹ̀ kéèyàn máa fọ̀rọ̀ sí náà lọ ọmọ ọmọ ọmọ àlẹ́ yìí pónísì náà ni sọ́nà parun ni gbogbo wọn tó ń yanu rẹ ọmọ pọ ń dáràn sí rẹ lọ́rùn nígbà àwọn oníjà àbúbẹrẹ jẹ wọn iṣẹ́ àbíṣe ọwọ́ wọn ọdá yóò ní ìtàn láwọn wá ṣe kíní kàákà ń bá kọńdọọmù ńlẹ ní kò sí ìbẹ̀rù Ọlọ́run. náà ìṣekúṣe wọn ọdá bẹ́ẹ̀ tí ń rí wọn kà dá sọgbóra gẹrẹgẹ olúwa ní gbogbo obìnrin tí ì bá sọ ń sì náà bẹ́ẹ̀ bá fẹ̀sùn sì náà kàn ọ̀nà àpáwọn ni o. kí lè yàn máa kó ba rẹ̀ sí ntí ò lú ọ gbogbo àwọn dáhùn wí kí ló yóò yàn odò orí o ní ọlọ́run ànábì sọ̀lá sọ̀lá ànábì jíṣẹ́ àwọn náà jẹ́ àmà o ìyẹn ọba wa gbọ́ tí ó gbà ló kò tí ó tí ó jẹ̀ka o á jẹ̀ka àbámà o ọ̀nà a gbọ́ ká gbà ó fún wa o. صل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم